وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاللهم اغفر لنا ولشيخنا الوالدين والجميع المسلمين قال شيخ المدحة الثاني أن المعنى نسب الله تعالى بما لا يصف به نفسه ودليل ذلك أيضا من السامع والعقل ذكرنا من السامع الآيتين وأما من العقل فقلنا إن المبحث الرابع وجوب إجراء النصوص الواردة وجوب إجراء النصوص الواردة في الكتاب والسنة على ظاهرها لا لا نتعداها مثال ذلك لما وصف الله نفسه بأن له عينا هل نقول المراد بالعين الرؤية لا حقيقة العين لو قلنا ذلك ما وصف ما وصفنا الله بما ما وصفنا الله بما وصف به نفسه ولما وصف الله نفسه بأن له يدين بل يداه مبسوطتان لو قلنا إن الله تعالى ليس له يد حقيقة بل المراد باليد ما يسبغه من النعم على عباده فهل وصفنا الله بما وصف به نفسه المبحث الخامس من صفات الله تعالى لمصنف الإمام الشيخ الإسلام ابن يقول من الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه إلى ما وصف به رسوله محمد صلى الله عليه وسلم يعني أما حيث تتاقل الوجه بعد ذلك بضمن ذلك في أن من الإيمان بالله الإيمان بما وصف به نفسه إنه أقول الله وإن كان يقول أقول الله تعالى أنا ما بعرف أن صفات الله عز وجل له الأمور الغيبية والواجب على الإنسان له الأمور الغيبية أن يؤمن بها على ما جاء دون أن يرجع إلى شيء سواه. nínú nǹkan kọ̀ọ̀kan ní àwọn òròyìn ọlọ́run ọba ọ̀ràn yẹn wá nípa àwọn nǹkan kọ̀ọ̀kan sí ní pé a gbọ́dọ̀ kú lórí ẹ̀ àbí lórí ọlọ́run ọba nǹkan kọ̀ọ̀kan lọ́dọ̀ ọlọ́run ọba kì í ṣe nǹkan tá a máa ń lu agbẹ́ àbí experience àbí tá a dáadáa rárá. kí n lọ́lọ́run sọ ìlànà bí sọ. wọ́n ní àbúrò àti fàájì eré ìpè àwọn láti tẹ̀síwájú lónìí. wọ́n ní ànànà láàdá sí fún bá ta'ala ìmọ̀ ẹ̀lẹ́m yẹ́ fi bí ìnàfsà. inú gbàgbọ́ wa inú àwọn òròyìn ọlọ́wọ́ bá náà ní pé àbọ̀ òròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan tó wà bọ̀ òròyìn ara. a lè lò rà ká ìtura pé hàn ní ká mà pé ọlọ́run. òròyìn sallallahu alaihi wasallam ودليل ذلك أيضا من السمع والعقل وني بيدين بين رولو بعد بين لكاي ذكرنا من السمع آيتين أنا سؤال بيجي إنما إيري القرآن إيري تنسينا بيجي أبدا ما بيجي رولو بعد gẹ́gẹ́ bó ti fẹ́ lọ àtẹ́lu àwọn ọmọ èdè ìsìtì ọ̀kan ló tàkàtà ọmọ wọ̀dàdà àbí tí wọ́n ní ọlọ́run bá bímọ ọlọ́run bá lóòrò fún àwọn tí wọ́n ní pé ọlọ́run bá yàtọ̀ lọ́ọ̀hìn ọ̀dúnlá àwọn Yahudi pé oníkàkókò lọ́rọ̀ lọ́ni bá lè yẹ̀dá mi tí ó lọ bá mi yóò tó bẹ́ẹ̀ fàyàṣà ọlọ́run bá pẹ́rẹ́tẹ́ tó tẹ ọwọ́ rẹ̀ méjèèjì ní máa náwó bá ṣe torí pé ọwọ́ ìlú ti wá sọ lọ́dà torí pé wò ó rí bá ti ṣe ọlọ́run bá ìgbà kí n fún ọ ní kékeré kan sí àà kwakwalwa a wurin ran bal ya da hun su tọ̀ka àlùyún kai fẹ̀yà ṣá ṣùgbọ́n bá ṣe ní máa ń nà bóò ní lónìí kò túmọ̀ sí bóò ní lọ́la àwọn kan ò ní lánàá kódà ayé fi wọ́n sí ìyẹn ṣùgbọ́n lónìí wọn ni wọ́n ṣe ìyẹn mọ́ àfi táwọn wà tó máa fẹ́ mí sí ìyẹn lókù ẹlòmíì sì ní lánàá ẹgbẹ́ olówó àná ṣùgbọ́n lónìí kò ní nǹkan kan wàhálà tó ń ṣe tó fi iṣẹ́ tí ń ṣe tó fi rí tó fi owó yẹn gbà yẹn tó tó ọmọ sí ìsìn ọkọ̀ nìyí. ẹnìkan bẹ́ẹ̀ Kaduna bíi leading importer kẹ̀kẹ́ bàjáàjì ni àwọn kẹ̀kẹ́ machine ìmọ̀ product ìmọ̀ so ìgbàdá yẹn mọ̀ ìmọ̀ ta pépà káàkiri ní Kaduna this paper àwọn tó ṣe wáyé leading importer bikes ní Kaduna yẹn ọjọ́ ayé náà gbé tó ẹgbẹ́ haúsá sì máa ń gba kádàrá tiwọn inú kàdúrà náà ní kíkà newspaper àwọn pépà newspaper lò kí ni newspaper kí n ta vendor kan àwọn ẹ̀dá máa ta newspaper lò pọ̀ tó bá fẹ́ ra àlọ́ newspaper ní mọ̀ kì í káàkiri so ẹ mọ̀ wọ́n ní gbogbo bí sẹ́yìn ó sì gbà tó débi ká ó sì bẹ̀rẹ̀ sí lọ́nà tó bá tó try báyìí ó sí ara gbàkámù tàbí ìjọba kan pé so torí kọ́ lọ́wọ́ àti ní máa ń ṣe so tẹ́yìn bá wà tí bá ń jọ kọ́mọ́jọ rẹ̀ ló yóò ọ̀rẹ́ gbogbo kò sí nǹkan kan náà kàtà ní tó dé wa ni wọ́n ṣe àtọ́mọ́ tàn yẹn jẹ tẹ́ ẹ bá ti ní nǹkan ìwà gbogbo ilé mi kódà yẹn gbọ́dọ̀ mọ sọ́ra ìmọ̀ àti ti nǹkan tẹ́yìn ní kẹsẹ̀ àríyá mọ́tò mi àmì fọ mọ́tò mi ẹ fún mi ọ́fíìsì mi ẹ mi kíni ẹ máa jẹ́ kíni ò máa kéré ìjẹ́ aláìní sọ́lọ́ọ̀ òtún yẹn tọ́wọ́ bá ṣe nǹkan fún yẹn tán pé àtọ́ ẹ̀yìn mọ́tò tán náà bá ṣe ní o pé àwọn ọmọ ìjogún fún nǹkan fún àwọn pé à mímọ̀ rà à kódà mo là gan ni kẹ́lẹ́ kan torí ẹ̀. wọ́n ní wàá mọ mílíọ̀nù akùn wọ́n ní ìgbà táwọn kò láákà yìí láti mọ̀ pé àlẹ́ ìròyìn ọlọ́ọ̀bà ìròyìn bọ́lọ̀bà ìròyìn ara rẹ̀. وقلنا إن هذا أمر غيبي تريبي أرامبري أرامبري كوكوني لا يمكن إدراكه بالعقل kì í ṣe tá a lè fi làákà ìmọ̀. òdòdó náà ní dáríkà mẹ́tẹ̀lẹ́yìn wọn la mú àpòjúwe méjì wá kí ẹ bá ti kàn lọ ní ìjókòó wa tó lọ. pẹ̀lú bá tó rọ̀ ọ̀bẹ nǹkan ẹlẹ́kẹrin tá a gbọ́dọ̀ ṣèwádìí gbọ́dọ̀ mọ̀ nípa àwọn ìròyìn ọlọ́wọ́ bá òjòwò ìjìnlá ẹni sóòtú àlùwárí láti fi ìjìnlá ẹ̀wọ̀ sún àlàbọ̀ èrìà àwọn èyí tó bá wà nù tó dábàá ti sún náà in tó bá hàn nínú àwọn ẹ̀rí yẹn literally literally torí pé ọ̀rọ̀ náà ní ìtumọ̀ méjì àbí wọ́n ní pẹ̀lẹ́ lákọ láàbò akọ rẹ̀ nìkan ní kẹ́ẹ́ dúró tì tó bá ti dọ̀rọ̀ ṣe fásitì wọ́n lu abo abo ni pé deeper meaning ìgbé àbá wù dáadáa ọ̀rọ̀ pé sọ̀rọ̀ tẹ́ máa ní pé ọkùnrin hmm, kìnìún nù kìnìún ni èèyàn ò lè jẹ́ kìnìún láéláé àbí so wọ́n túmọ̀ sí pé akínni so ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ojoojúmọ́ ìtumọ̀ dára pé kìnìún lèèyàn literal meaning pé ajẹ́ pé ẹkùn ni connotative meaning deeper meaning ni pé akínni àbí sùsìfàtù literal nìkan ni torí ọlọ́run ọba kì í ṣe bùjá mọ́lá bìsìfàtì yóò wá sọ pé alágbára lu wàhálà túmọ̀ ẹ̀ ni pé ẹ̀ẹ́n ò lè tú síbòmí òun máa ń rí náà nìyẹn báwọn kan ní kí ẹ má jẹ́ aṣọ kọ́nà bá ń rí ìlànà táwa kó rí ìdájọ́ pé àti ìwé àwọn èèyàn náà táwa náà rí ìlànà ìṣòro jẹ́ aṣọ kúrò nímọ̀ ni. kéèyàn ríran kéèyàn rí nǹkan báyìí ìmọ̀ ìríran máa ń jẹ́ kéèyàn onímọ̀ ni èèyàn lè rí túmọ̀ pé èèyàn lágbára èèyàn nímọ̀ ní àtàrà pé orí náà àbí ṣùgbọ́n a gbọ́dọ̀ tún sífà ọlọ́run lọ sọ pé yàǹdò basir olóhùn lọ́wọ́ àwọn kan ní mẹ́jà tú sí ọwọ́ ẹ̀já tú sí agbára nípa ọba náà lo ọwọ́ tó lè nítumọ̀ agbára nígbà tó ń sọ̀rọ̀ àwọn anábì Dawud ọdẹ zẹlẹ ẹyídí wọn àti sọ àwọn tí wọ́n lágbára wọ́n lọ́wọ́ ìtumọ̀ ọwọ́ náà ayà ni pé wọ́n lágbára òṣùpọ̀ tó wáyé bí ti fáàtù lọ ìtọ́nà bá pera rẹ̀ sápáná. ìkànnà ọ̀rọ̀ ìjọba ọmọ tó wáyà rahman ala al ọlọ́ba rahman wọn ni ó ṣeré ìdọ́gba sódà rárá sí ìstáwà nínú èdè lábáwá ìstáwà ó ṣe dọ́gba àbí sàwà nǹkan nǹkan sí ó sì rẹ́gí so arahman alal arshi ìstáwà ọba arahman lórí àrárá sí rẹ̀ ó ṣe dọ́gba wọn ní bá ti tún nìyẹn àti sọ pé gún torí pé àwọn ọmọ bá ti máa ń gún wa nítorí àga pẹ̀lú rẹ̀ gádíà pẹ̀lú mú kẹ̀rẹ̀ lọ́wọ́ àní sọ pé ọlọ́run kó wà. fọwọ́kọ̀ arsh ó wà lórí àlàárà sí fọwọ́kọ̀ náà ni gbọ́dọ̀ sí àwọn àmbẹ̀ tó jókòó ni tó rọ̀gbọ̀kú ni tó squat ni hmm, kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀. ọ̀nà sọ pé ojú ọ̀ràn yẹn ní ìjìrọ̀ lọ́sọ̀ọ̀sì ìwádìí àfi ìgbésẹ̀ sunna ala zahiriya ètò bá hàn ní òtúmọ̀ làgbọ́dọ̀ dùn sí la nata'addaha àgbọ̀dọ̀ kọjá bẹ́ẹ̀. مثال ذلك أنا وصف الله بنفسه بأن الله له عينا nígbà tó lọ bá ròyìn ara rẹ̀ pé olójú hanakulu alburọ́dù bìdà ẹni àrùyá àhàkí kọ́tùlà àyìn wọ́n ní sáwọn sọ pé nígbà ń pè ní ojú ni kó rí náà ètò kó lójú gangan. láwùkú náà dáríkà máa wọ̀sán fún náà lọ́ha tábà ti sọ bẹ́ẹ̀ ajẹ́pà ròyìn ọlọ́wà tó tó ròyìn ara rẹ̀ sáà pé nǹkan méjì ni ọ̀rọ̀ ni ìrìnà ọ̀tọ̀ lójú àbí ọlọ́wà

ọmọ kò sí nǹkan kan tó kò sí nọ́ọ̀sì kan tó fọwọ́ pé só ní kídìnì àwọn náà ò ní sọ kan àní sọ pé ó ní àní sọ pé kò ní. ṣùgbọ́n tó ní ipò bẹ́ẹ̀ ni ìfúnni wa látọ̀dọ̀ àti sàbàtà àti ìsìnkú náà báàsì pé ọlọ́run ní ìjẹ́ òfò ó níkùn kí wàá ló kó sínú okùn rẹ̀ àmọ́ a sì gbọ́dọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ fún àbí lọ́ọ̀tẹ̀ وارك سنغال ولا قول اوكي أبو. أوه. ولما وصف الله نفسه بأن له يدين الله طلب عنه أنه بيجي بدي يدام سوطة ثاني وني بعد وني كده هو اللي بيجي وسكر ثاني لو قلنا إن الله تعالى ليس له يد حقيقة تبع سوف يروح لو بيجي تفتح لو بيجي بل مرد بيجي ما يسلبه من النعم كما ذكرت ثم وطن بصري وني إداري من فوان يدولي على عباده فهل وصفنا الله وصف به نفسه؟ تعرف يقول لا لا بل يد ọwọ́ náà ni ṣùgbọ́n sọ́wọ́ rẹ̀ wá dàbí tiwa rárá ìyádó káàkàyẹ́dẹ ọwọ́ tí ò dàbí ọwọ́ ni ojú tí ò dàbí ojú ni ẹsẹ̀ tí ò dàbí ẹsẹ̀ tí ọlọ́run bá gbé yóò gbé ẹsẹ̀ rẹ̀ lórí iná jahannam kì í ṣe irú ẹsẹ̀ tiwa kò jọ ní kò jọ ní kọ́lọ̀ kò jọ ní rìsí kò jọ ní kankan yẹ ìlànà ìgbà nígbà wọ̀ pé ẹsẹ̀ ó ṣe ṣe déédéé títóbi ọlọ́run ba àti títóbi àti gbígbọ́ngbọ́n rẹ̀ ni. wọ́n ní àlùbọ́bá tó wọ́n kọ́ àbí ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ kàlámì lọ́wọ́ المؤلف يشمل كل ما وصف الله به نفسه من الصفات الذاتية المعنوية الخبرية والصفات الفعلية wọ́n ní gbogbo ọ̀rọ̀ mu'allif nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn ìròyìn àwọn ẹwà ọlọ́run báyìí ìròyìn ọlọ́run báyìí wọ́n ní nínú mina sifati àti ìyà bóyá ẹwà tí ọlọ́run bá gẹ́gẹ́ ní that ti pàápàá rẹ̀ bóyá tó fi ròyìn ara rẹ̀ alìmọ̀ràn wíyà tó jẹ́ pé bí ìmọ̀ ṣàgbéyàwó yẹn gan ìmọ̀ gan kìí tá a lè rí màánàwí ó ní ó ní ìmọ̀ àbí fíà àbí ìbínú àwọn ìṣesí iṣẹ́ ni ó sọ àwọn sifaati yẹn gbé jáde àbí idan almanawiya wal khabariya àbáwọn eléyìí tí ó jẹ́ pé khabariya ni tó fún wa ní irú rẹ̀ directly wa sifaati alfa'iliya àbáwọn sifaati iṣẹ́ tó wà lọ sí iṣẹ́ tó wà lọ sí ìmọ̀ kẹ́ẹ̀dá ìmọ̀ bímọ ìmọ̀ yàgbẹ́dá gbogbo àwọn sifaati àdàtìyà àti. صفات الفعلية ومجنا لموقع صفات السيابي ذاتية هنا تمسي المعنوية والخبرية أبي بقنا الفعلية وني فصفات ذاتية التي لم يزل ولا يزال متصفا بها صفات ذاتية التي ولي مصيبة ذلك يعني هي عجيب يولون وهي نوعان معنوية وخبرية وني مجنة معنوية الخبرية إذا 子供の頃から生まれながらあるというこが関心やすい。